èso dáradára ti fọ́ adéjú kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́nká àtẹ̀yìn àti so àjàrà wọn ò lò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run pín yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́kọ́ la ṣe pa oyè ká ajá balẹ̀ rèé o ó sì mọ́ o dán one oh five dot nine fm na fresh e dey fresh kápò olówó ọjà kó dán mọ́rán ó dún ó ń dán exhaustive news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ó dún ó programs full of wisdom o. na fresh dey dey fresh papa mama my brother my sister make una dey hear am o. fresh fm na the ogbonge radio wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. america chicago paris manchester canada london united kingdom etc. na fresh fm dey make dem fresh o. ìwọ náà darapọ̀ báwọn jẹ́ sọ kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó. èyí ó fẹ́lẹ́ ọdún tó o o tun one fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. fresh fm la wa ń gbọ́ one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala fresh fm. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM, ẹ má gbé kúrò níbẹ̀, ìkànnì one oh five. ẹ bá ti ń gbọ́ ẹni tí ń dún lábẹ́nù ẹ ti mọ̀ pa àti dénù bí iná bá ń jólóko mọ̀ jàlá ìní ọ̀ wálé wá ṣòfófó bẹ́ẹ̀ bá gbọ́ kínní yìí àwọn kínní ń dénù o <laughs> wọ́n yé tí ìdénù o. àwọn bẹ́ẹ̀ bá ti ń gbọ́. ẹni ó sì wá ń di ẹ̀rọ gan náà kò jẹ́ kò jẹ́ kò jẹ́ jọṣẹ́ ìbọn ah, <laughs> bí ọba gbúrò pẹ́ nìkan ti dé o. Ah, kájú sí. tọ́ba fi si yọ káròyìn tí ó sùn. <laughs> <laughs> wàláì àdúpẹ́ ohun gbogbo ló ní ìgbà tí àkókò ẹ̀já rí àkókò ti àjà balẹ̀ rèé ìlódé aago mẹ́jọ àbọ̀ bá ti gbélé mm. ẹ ti mọ̀ pé bó ṣe wà lẹ́yìn ọjọ́ sátidé àti sẹ́yìdè mm. nìkan tọ́jà aago méje sí mẹ́jọ rọ̀ àmọ́ láti mọ́ìdè wọ́jọ́ jímọ̀ aago mẹ́jọ àbọ̀ sí mẹ́wàá kẹlẹ́lẹ́ ni ẹ wá ṣe o pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe ṣe tán láti tún tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ méjì bora bí aṣọ ẹ fẹ́ jẹ mọ̀kúntún ajá àbálẹ̀ àwa náà àwa ní rosẹ̀ torí yín kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ní kẹ̀dẹ̀kẹ̀ ẹ wá wò ó àwọn àkòrí lọ́wọ́ gẹ̀ǹgẹ̀ tí kọ́mọ ṣáájú ijó ní ìròyìn wa àkòrí gbèsè òun náà ni. olùwọ́kọ́ rí. èmi kọ́ mo rí gbèsè. wọ́n ah. rí signboard ẹ̀ mọ́. mo gbójú sẹ́gbẹ̀ẹ́ ni. Ah, eh, ah. tó bá rí bẹ́ẹ̀ àkórí gbèsè báwo. twenty twenty two rè ah, yàmíyà eh, gbèsè. mo ń wo bloody day in Kaduna mo gbójú kúrò mbẹ ah, eh, eh. èwo la wà á kà gan. bàbá wa ní ká tó. a tó ń wo Magodo náà. ní ah. security anti-climax imu government fail a kò a kà náà ni a máa kà ni a máa kà ni o. Buhari ti yan Salami gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lórí ètò ọrọ̀ ajé. Salami wo sàlámì salami bọ́ ọ bá rí igi tó sowó o inú ilé Salami, láti rí. igi owó mẹ́rin ló gbọ́ orin bàrígbà náà ni eh. Eh, tó bá tó rọ́mọ tó pawó o inú ilé salami, láti bí ilé mi ó máa rọ̀ dẹ̀ẹ́dẹ́ bí àdán òye salami, ẹ̀rọ yìí mi náà rí Buhari ti yan Doyin hmm, ó ti di Oyin fún Doyin o torí pé wọ́n ti yàn án gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì àgbà lórí ọrọ̀ ajé hmm. chief economic adviser tí èkán ṣe economic adviser chief hmm, wà ń hmm. bẹ̀ fún ìdí èyí a kú oríire ní ìròyìn yẹn do àwa èèyàn tí à ń gbé ní Magodo yìí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlẹ̀ náà wọ́n ní àfi bí aré orí ìtàgé ńgbà àwọn ọlọ́pàá láti abuja, tí wọ́n tún ya bo Magodo wọ́n ní gbogbo àṣẹ tí sanwó olu tí ọ̀pá. fún hmm. CSP èyí hmm. ta ni hmm. ta ni àwọn ọ̀gá tèmi ló pè mí sọ̀rọ̀ àwọn ọ̀gá tèmi lèmi ọ̀ tẹ̀lé ẹni rán ní sẹ́lá bẹ̀rù. àṣẹ ọlọ́pàá wa látàbújá gómìnà wa lòun láì díà ṣé bí ẹ̀yin ará ọjà báyìí lẹ̀ ṣe nílùú àjọ ni kò sí wàhálà o ìròyìn ni o bí wọ́n ṣe kọ ìròyìn ní pa àwọn àṣà mọ̀ báwọn o. àjọ INEC ti sọ pé kò yẹ June eighteen ni wọn ó dìbò sípò gómìnà nípínlẹ̀ Èkìtì báyìí INEC ló sọ bẹ́ẹ̀. ok ẹyin ní kíkọ láti kéde àwọn ikọ̀ wọ̀kìlú mọ̀ tá a mọ̀ sí báńdíìtì láti kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tààrà bíjọba Nàìjíríà ṣe kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tí Màlàmí mínísítà ètò ìdájọ́ sì gbá àwọn àríwíjàre kan kalẹ̀ ní òní Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ MBF ti sọ̀rọ̀ Ohanaeze ti sọ̀rọ̀ Pandef ti sọ̀rọ̀ gbogbo wọn ní àṣẹ ìdàkejì ọ̀rọ̀ lọ̀rọ̀ tí àwíjàre Màlàmí lórí ọ̀rọ̀ eléyìí ti mẹ́lẹ̀ yìí ìròyìn yẹn pé òkè náà. all right Màlàmí náà ti wá sọ̀rọ̀ hmm. ó ní òǹtẹ̀ ìjọba tí ó jẹ́ lóǹtẹ̀ gbà wípé àwọn kànáńkórí agbébọn agbésùmọ̀mí nìyí tí ó sọ àwọn bandits di terrorists. Hmm. wọ́n níjọba ó gbé bóde láìpẹ́ gazette ní níjọba ó gazette ẹ̀ tí ó gbé bọ́ síta fún gbogbo àráyé rí báyìí. Hmm. lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn punch fún tòró òní Ọ̀hánèzè ti ń dọ́gbọ́n fajú àwọn èèyàn lápá òkè ọya mọ́ra àtàwọn èèyàn nílẹ̀ Yorùbá kí ọmọ òye ó lè di fífà kalẹ̀ lọ́dọ̀ ẹ̀yà Ìgbò. E ìròyìn yẹn ìta gbangba ìwé ìròyìn the punch ní ti ń ṣe ìgbòkú ènù eh. ìgbòkú ènù eh. tọ. <laughs> ọ̀dà ní ìpínlẹ̀ Imo ìròyìn eléyìí ọ̀sọ̀ ìgbòkú ènù wọ́n ní Uzodinma wọ́n ní ó kùnà láti dárúkọ àwọn èèyàn tó sọ pé wọ́n ń bẹ nídìí wàhálà tí ò jẹ́ kí wọ́n fẹ̀dọ̀ lérí òróró nípínlẹ̀ Imo wọ́n lọ́kàn gán ọ̀rọ̀ rẹ̀ lórí ni. Hmm. Hmm. ọmọ ọ̀dọ̀ kan tí ó ń ṣẹ̀ṣẹ̀ gbà tí ò tí ì pẹ́ wọ́n ní ọmọ ọdún mẹ́yìnlá ni ọba gbé ọmọ ọdún méjì jòjòló ẹ̀jẹ̀ ọ̀run tọ́jú ọmọ ọ̀gá rẹ̀ ọba gbé e họ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti mú báyìí o. bá wọn tọ́jú ẹ̀. ó gbé e sálọ ni ló fi dáa kéèyàn ọmọ ọmọ ọdún mélòó lòun. ọmọ ọdún mẹ́yìnlá ọgbọ́n ọmọ ọdún méjì sá lọ ọmọ ọ̀gá rẹ̀ ojú nǹkan wọn fẹ́ tètè bímọ ní àbíkẹ́ <laughs> ẹ wo oríṣiríṣi ní í ṣẹlẹ̀ káàkiri ọ̀dà Mustapha ti sọ̀rọ̀ pé èyí ni ìdí tí mo fi fẹ́ jẹ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC Mustapha ìwò ẹ fẹ́ máa mọ̀ hmm. ọ̀dà Malam Saliu Mustapha ni o. ok ok ok níta gbangba The Punch a rí ìròyìn ń bẹ̀ o wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn bébà lẹ̀mọ́gìrì láti fi polongo ìbò fún Ọ̀ṣínbàjò ó ti lùgbòrò pa lábújá o làwọn èèyàn ní ẹ̀ẹ́n indo tọ́bọ̀ o indo tọ́bọ̀ o indo tọ́bọ̀ o níròyìn yẹn ń wí ìta gbangba the punch ni wọ́n sì kọ́ sí ẹ watch out fẹ́kùnrẹ́rẹ́. ok nínú ìròyìn míì ńlá ti gbọ́ wípé àwọn igun kan nínú ẹgbẹ́ OPC èyí tó jẹ́ ti Gani Adams wọ́n ní wọ́n sọ pé àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń sọ pé ẹni báyìí báyìí làwọn ń fẹ́ fún ẹni tí ó bọ̀ sípò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọmọ wọn rí o àmọ́ wọn rí ni igun Gani Adams tí wọ́n ń sọ. Hmm. ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n jẹ́ ẹ̀wọ̀n so kan tí ìbá tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹlẹ́wọ̀n mẹ́rin òun náà ni wọ́n gbẹ̀mí wọn àmọ́ àwọn tó kù tó tún fẹ́ ṣiṣẹ́ oró gbàgìrì lé ààyè rẹ̀ ọ̀yọ́ lọ́tẹ̀ yìí ìròyìn yẹn ń pé ọlọ́run sàmọ̀ sàánú èèyàn ni o ìta gbangba Vanguard ni mo ti rí. ok látàrí twenty twenty three mímí kó ti pọ̀n lẹ́yìn àwọn gómìnà ní gúúsù orílẹ̀‐èdè nàìjíríà pé ọ̀yẹ̀ kágbára kú níbi tó wà lọ́hùn-ún bọ̀ wá sí ilẹ̀ kárọ̀ àjèrè bí. tọ́ kan ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí àti ẹgbẹ́ kan tí wọ́n pè ní NSCIA wọ́n ní ọ̀rọ̀ wọn ò jọra lórí bí àwọn èèyàn kan ṣe ń wò ó pé ṣé kì í ṣe tíkẹ́ẹ̀tì ààrẹ tí a tún dìbò yàn lọ́dún 2023 mùsùlùmí àti mùsùlùmí náà ni ó bọ́ sórí àpèrè muslim muslim ticket ìròyìn bẹ́ẹ̀ ni hmm. mùsùlùmí àti mùsùlùmí ni ó bọ́ sórí àpèrè àṣẹ ah, bíi ààrẹ àti igbákejì kí nǹkan mọ̀ bá wá di kí nǹkan mọ̀ di yanpanyanrin ní ìpínlẹ̀ èkó wọ́n ní àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ẹ̀yà ìgbò àti haúsá wọ́n ń wàásù fáwọn èèyàn ní o ẹ jẹ́ kí àlàáfíà àti ìfẹ́ kó jọba ní hmm. ìpínlẹ̀ èkó. Hmm, hmm. ní ojú ìwé kẹjọ punch ìròyìn láàrin ń bẹ̀ yìí àwọn aṣàtìpó láti orílẹ̀-èdè Cameroon wọ́n ní wọ́n fẹ̀hónú hàn látàrí bí wọ́n ṣe fi wọ́n sọ̀kò padà kí láàdé kódà wọ́n ń bèrè fún mílíọ̀nù méjìdínláàádọ́rin náírà sixty eight million naira bí owó ẹgbẹ́ mọ́ bínú ojú ìwé ìkẹjọ punch mo ti rí ka o. ní ìpínlẹ̀ ti Benue lọ́hùn-ún gómìnà Samuel Ortom ó ti tú ìgbìmọ̀ àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe àkóso ìjọba ó ti tó wọn ká báyìí kódà lẹ́yìn ọ̀sọ́kà ńlọ́yìn àwọn míì tí yóò fi jìrọ̀ wọn. ẹ jẹ́ àwo ntí wọ́n ń wí ní àárín gbùngbùn ìwé ìròyìn ti Vanguard lẹ́ẹ̀kan sí i ní ojú ìwé kẹrin Vanguard yìí wọ́n ní wọ́n kọ̀ròyìn kan síbẹ̀ lábẹ́ àkòrí ìjọba àpapọ̀ Nàìjíríà tó ń ta àbá ètò òṣùná rẹ̀ 2022 Operation Lafiya Dole àtàwọn míì àbàtẹ̀ bílíọ̀nù lọ́nà àádọ́jọ náírà one fifty billion ni wọ́n yà kalẹ̀ fún wọn nínú bọ́jẹ̀tì nàìjíríà fún twenty twenty two ṣé wàá ráwọn ààrẹ tẹ́lẹ̀ ah, abatẹ two point three billion naira ní ọ̀yà kalẹ̀ fún wọn gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú tiwọn gowon yọ jẹ́ ń bẹ̀ obj yọ jẹ́ ń bẹ̀ ibb yọ jẹ́ ń bẹ̀ gej goodluck ebele jonathan àtàwọn míì ni wọ́n jẹ́ ń bẹ̀ ìròyìn yẹn pé ókè lójú ìwé kẹrin Vanguard. nínú ìròyìn àjálù bú ní ìpínlẹ̀ Kaduna wọ́n sọ pé wọ́n ti pa èèyàn mẹ́sàn-án tó ìjẹ́ pé èèyàn márùn-ún ló fi ara pa yánnayànna nínú kọlùkọgbà tó wáyé ní àwọn ìjọba àbílẹ̀ kan nípínlẹ̀ Kaduna bákan náà ní ìpínlẹ̀ ti Zamfara wọ́n ń ṣàlàyé o láti ọ̀dọ̀ àwọn agbófinró pé èyí ni bí àwọn ọmọ kéékèèké bíi ogójì ó lé méjì forty two àtàwọn obìnrin tí wọ́n jẹ́ aláboyún pẹ̀lú àwọn bíi márùndínlọ́gọ́ta míì bí wọ́n ṣe mórí nínú àhámọ́ ní ìpínlẹ̀ Zamfara àwọn ọlọ́pàá ló sọ̀rọ̀ náà síta inú ìwé ìròyìn Nigerian Tribune ló wà. ní ìpínlẹ̀ Ondo Akérédolú òmù ń kékeré o ó ní bí èèyàn lè kàn bí àgbò tó lè gbó bí ajá èyí tó bá yẹ ní ṣíṣe inú ìjọba òun tó tọ́ lójú òun lòun ọmọ ṣe o ìròyìn yẹn ń pé adéfìlà máwòbẹ̀ londo ojú ìwé kẹjọ Vanguard ni wọ́n kọ sí. ọ̀yà ẹ wo eléyìí àwọn mọ̀jèsè bíi mẹ́ta wọn ni wọ́n sọ pé ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ wọ́n tó pé wọ́n ń dètè àwọn náà fẹ́ pilẹ̀ ọ̀la láti kékeré lọ wọ́n ní dànìdànì bá wọn lágbàlagbà kékeré ní ti bá wọn lọ ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n ò ní ìpínlẹ̀ Bayelsa. ẹyin kò sí wàhálà mhm. bí ayé bá ti ń dìrọ̀lẹ́ lọ tí ń dogbó lọ náà àwọn nǹkan márùn. orin kí n ṣáà ti lówó làwọn ọmọ ṣe ń kọ ìmọ̀ gbilẹ̀ sí ni ìmọ̀ àtìmọ̀ líle líle hmm. àtìmọ̀ lẹ́rọ̀lẹ́rọ̀ hmm. ọwọ́ hmm. àwọn àwọn orin tí wọ́n fi sí àwọn bí a ti ń wò lórí tẹlifíṣàn lẹ́nu lọ́lọ́ yìí gbogbo àwọn orin tí àwọn ṣèwọ́ṣèwọ́ orin ìrọ̀lẹ́ ayé àwọn orin ọmọ ọdún mẹ́yìnlá ìyá nǹkan pé orí òun gba òun òun òun ti fẹ́ lówó mọ́ gun Range Rover báyìí o hmm. òun ti fẹ́ ìyá yìí ọ̀gbọ́dọ̀ jẹ òun gbé o hmm. ọmọdún mẹ́rìnlá ah, ayé asán asán hmm. láyé ọlọ́run kò ṣàánú ẹni ẹ jẹ́ káwa òbí ní twenty twenty two ká mójútó àwọn ọmọ wa o ẹ jẹ́ á máa bá wọn sọ ọ̀rọ̀ ọlọ́run ká sì fi ẹsẹ̀ wọn tọ ọ̀rọ̀ ọlọ́run ibi tó yẹ kí wọ́n tójú pọ̀nà olúwa tó yẹ kí wọ́n tọ̀ bí wọ́n bá wá ń bá a dàgbà àwọn náà ò ní kú lójú pọ̀ náà yẹn tọ́ wọ́n wúlò fún nàìjíríà àti àgbáyé lápapọ̀ ajá àbálẹ̀ ti a rèé o ajá àbálẹ̀ yín rèé ẹ jẹ́ à lọ sí ojú ọjà bá a bá wa padà dé ẹ̀mílì lọ́tà fẹ́ lọ mo kàn fẹ́ sáré sẹ́ǹkan luwe ni èyí tí mo fẹ́ sẹ́ luwe. wọ́n lọ bọ́ kó bára rẹ̀ àwọn èèyàn ti ń wọ̀ lọ́ọ̀kan wọ́n ti mọ̀ pé nǹkan kan ń horu. ṣé bóun rèé ewo yóò jọ lẹ́nu yóò tún jọ dé gẹ̀ yóò jọ dé kùn. èèyàn gbọ́dọ̀ fi ṣé òun rí èèyàn gbọ́dọ̀ fi òun rí o torí bọ́ọ̀rẹ̀ ẹ̀ wá bá padà sọ ọ̀rọ̀ ànábì bá mi. ìta rẹ̀ láàrí àmọ́ tí ń bẹ́nu rẹ̀ àmọ́ tí ń bẹ́nu ẹ̀. o lè ní ọ̀rẹ́ o fẹ́ tọ̀ wò nù. bọ́ọ̀ báyọ̀ ojú rẹ̀ máa ṣẹ́ ná. ojú rẹ̀ ọ̀sẹ̀ náà nẹ́tíwọ̀kì ọ̀dà ló bá ń gbọ́ <laughs> mi gbọ́. nẹ́tíwọ̀kì ó ní ọ̀sẹ̀ sọmi gbóná àmọ́ ìjẹ́kójú ọ̀pọ̀. ajá balẹ̀. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fún fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa sàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ọlọ́jọ́ ìbí ṣá máa wọlé. bíbélì wípé ká máa ka iye ọjọ́ wa ká lè bá a fi iye wa sí ipa ọgbọ́n ọdún dé ọdún kò ọdún jọ àádọ́rin ọdún kì í ṣe wàsá abalajọ tí màmá wa sweet mother dikines florence Titilayo, ẹ̀rín oṣó aka ìyá marvelous fi ń ta pọ́npọ́n nínú orí ọ̀fẹ́ jésù tó mú kí ayẹyẹ ọjọ́ bíi àádọ́rin ọdún kò bá wọn lókè pẹ́ gbogbo ọmọ ìjọ csc kwara district o ẹ wá yẹ akápò yín sí ẹ̀yin olùgbé agbègbè àṣẹ rí quarters ní gàngán sí ẹ wá dẹ́wọ́ ọ̀dùn ní ọdún pẹ̀lú gbẹ́kejì alága yín ẹ̀yin ti sùúrù lórí community ní gàngán sí ẹ wá bá aláyọ̀ sọpẹ́ pẹ̀lú bí màmá wa dikines florence títílayọ̀ ẹ̀rín oṣó ṣe fẹ́ fi jódúpẹ́ níwájú olúwa lọ́jọ́ bí rẹ̀ èyí ti ṣe ọjọ́ kejìléní ogún oṣù kínní ọdún twenty twenty two nínú ìjọ CAC mount zion zone five tèmídìrẹ́ quarters gàngán sí láago mẹ́wàá òwúrọ̀ ẹ wá bá aláyọ̀ sọpẹ́ ayọ̀ yóò kárí gbogbo wa màmá ọlọ́jọ́ bí ìgbà ọdún ọdún kan ni ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹ́gúnjẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. gbangba gbangba. ọkàn ọpẹ́ ẹnu tó ń kọrin títóbi olúwa ní ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run ìsìn ọpẹ́ òwe yìn fún odidi wákàtí mẹ́rìnlélógún ẹ wá jọ́sìn ẹ wá júbà ètò yìí yóò máa wáyé ní ìjọ St. Hans Anglican Church mọ̀lété ìbàdàn bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ keje sí aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kẹjọ oṣù kínní ọdún twenty twenty two àwọn olórin ẹ̀mí tó lóun ó máa lò níbi ìsìn ọpẹ́ yìí ni evangelist tó ń ṣú ẹ̀tàn evangelist ṣọlá ọ̀làdùnyìnbó tòsìn bíi evangelist kẹ́mi rehoboth boys ọlọ́run àfa àsúlẹ̀ bùkúnmi fálọ́nà adétún gbẹ̀ngà akínfẹ́nwá tòlúwaṣẹ́dọ́lápọ̀ ṣẹ́gun simon tẹ̀júmadé fámúyídé tòlúwaṣẹ́ ọmọ olùwòsàn àgbà àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́ lọ́rùn ẹ wá ẹ ká jó sìn. àríkì àọ́dún wa kọjá lọ òun kò sọ́ọ́bà bí rẹ. ti pọ́ńpì concept àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ ìrètí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fúnni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti landlord lálẹ́ di lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí i. yẹrẹ gbogbo a níwájú tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ǹpì tẹ́rẹ̀ ti ti dé. àní ìbàdàn a ti dé. tí pọ́ǹpì concept developer that cares. ìbàdàn ìlú orí òkè. Hmm, ìrìn ńlá lọ nígbó gbogbo igbó pa lọ́lọ́ àfẹ̀bùjókòó ẹnu sàǹsọ̀fọ̀ ah, kábíyèsí ọba sọ́líò àpò àmọ́ adétúnjì ajé ògógónísọ̀ the first ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ má lu tìṣẹ́ bàbá sílẹ̀ bọ̀rọ̀ bí aṣọ ọmọ ìbàdàn mà kú ìrọ́jú àkànmọ́ ọmọ ọlọ́yẹ̀mọye ọmọ ìjìlèje ọmọ sọyẹ́ tán kí n tó sooru mo ṣẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ mo jóye mọ̀ jẹ̀ ọmọ ìjìnìjì ọyẹ́ mi lèje ọmọ ìjìnìjì ọyẹ́ mi mẹ́fà ọyẹ́ ìpara ìgbẹ́tì ẹni abisọyẹ lọ́yẹ́ pa sunre o ọba sọ́líò àkànmọ́ adétúnjì èmi àlẹ́ àjà táwa kálítù ọ̀làdọ̀sù ìyá àdínní tilẹ̀ ìbàdàn àtọkọ mi alhaji alabi oladosu là ń kí gbogbo ẹbí olùbàdàn àtọmọ ìbàdàn pátápátá pàápàá jùlọ olórí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àti chief imam ilẹ̀ ìbàdàn àti alfa àgbà ilẹ̀ ìbàdàn pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn pátápátá pé àkó àràfẹ́ra kú ọba sọ́líù àkànmọ́ adétúnjì ìpàdé ó dàlìjọ́ nù nídẹ̀ra. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmáre ó tún bọ́ nìbàdàn pẹ̀lú agbára ìyanu ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtò forofo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹ̀rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta dàgbà kórìíyàn ní ní jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ló ti bá wáyé o látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apostol ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbé pọ̀ lọ́lọ́run tó rẹ́ sí wọn nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o bàbá bọ́láriwá aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bàbá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́níká wá lọ bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ́ kan gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tuntun mọ́ wọn ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé bàbá bọ́láriwá aláwòye lónìí bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbì kan àgbé sí o ìwọ náà mọ́ fọwọ́ ara rẹ jábára bàbá bọ́láriwá aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bọ́sítọ̀ ní express ọ̀nà jọ ládùúgbò wọn ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ tújúká ayọ̀ ló kàn ó. àrìnà lọ́nà mobile video. omi tó wojú iná lè dé twenty twenty two bẹ́ẹ̀ ni o ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria Ibadan area headquarters omi tó wojú street iná lè dé Ibadan. tó máa wáyé ní friday seven oṣù kìíní january ọdún twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ọ̀rù máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́ọ̀rù ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin. sàkọ́kọ́ ní ọdún yìí máa wáyé ní the apostolic church nigeria ìbàdàn area headquarters omitowoju street inolende ìbàdàn àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator olùgbàlejò àgbà ni pastor zo odùgbọ̀sẹ̀ jp ìbàdàn area superintendent metro chairman pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ lọ́dún yìí lórúkọ Jésù. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New View ni ẹ lọ event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gbọ́ òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saints college road àg Agbofieti off Jericho extension Ibadan. New View Event Center is very affordable. Call for inquiry or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 557 New View Event Center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú Ìbàdàn ṣe ń rí péré wọlé dé. rere ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojú rere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbàá lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop J.O. Ojelade, the presiding bishop and other ministers of god favor mercy blessing healing deliverance salvation success and breakthrough are awaiting you god bless you as you come and answer christian church international. Ajabale. balẹ̀. àdọ́pá. yes a ti bẹ̀rẹ̀ ń tia o sẹ́yìn náà ti ṣe tán ẹlẹ́ẹ̀ ti ṣe tán ó ti dáa báwọn. ẹ̀yin tí ẹ bá láǹfààní àti mú fóònù yín lọ́wọ́ mo sì jórí láptọ̀pù yín náà lẹ́ẹ̀ tí àṣẹ́ẹ̀sì wa ẹ lọ sí kàn ní Facebook Live Fresh FM at Fresh FM Ìbàdàn ńbẹ̀ la wà tá a ti ń jayé orí wa o ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọkọ̀ ìgbàlá yìí ẹ darapọ̀ mọ́kọ̀ ìtẹ̀síwájú yìí ó kéréré. Okay, ló ń gbé wa rè o ẹ̀yin tẹ́ ẹ̀ tí láìkí péjì wa ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìfọ́lò wa ẹ bá wa ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin náà bá a ṣe wá ń ṣàjá àbálẹ̀ ẹ ṣí à ẹ̀ ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko káàkiri àgbáńlá ayé ẹ jẹ́ á fi ìròyìn òṣèlú ẹ jẹ́ á fi ṣẹ̀yìn lọ ojú ìwé kejìdínlọ́gbọ̀n punch ni wọ́n sì kọ sí àní wọ́n ní wọ́n ti ń lẹ̀ pósítà wọ́n mọ̀ tí ń lẹ pósítà làbújá sí ni kí lọ́ọ́ bá dé ròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ní ìgboro ìlú àbújá olú ìlú ilẹ̀ wa báyìí ọ̀pọ̀ àwọn bébà àlẹ̀mọ́ gànà tí wọ́n fi ń polongo ìbò fún ipò ààrẹ presidential campaign posters àti àwọn pátákó ìpolongo ìbò billboards lóníranran lólùgbòrò pa làbújá bá a ṣe ń kàròyìn yìí wọ́n ní ẹ wá wo àwòrán ẹni tí wọ́n yà síbẹ̀ si ní igbákejì ààrẹ ilẹ̀ yìí Yẹmí Ọ̀ṣínbàjò ní abuja sì ní ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lólú ìlú wa punch tó wọ̀ gbóró lọ lọ́ọ̀rì ìfimúfínlẹ̀ làbújá kí ní ṣẹlẹ̀ lágbo òṣèlú ló kẹ́fín eléyìí pé wọ́n mọ̀ tí ń rí bíbọ̀dù Ọ̀ṣínbàjò for president àtàwọn pósítà rẹ̀ kódà wọ́n ní wọ́n lẹ̀ pósítà lẹ̀lẹ̀lẹ̀ débi pé wọ́n tún lẹ̀ mára bíríìjì àwọn afárá tí ọwọ́ nùlù jáde nùlù lónìrànràn làbújá ní ọ̀lẹ́ pósítà tá à ń wì ní ọ̀lẹ́ mọ́ ta ni Ọ̀ṣínbàjò Yẹmí Ọ̀ṣínbàjò ọ̀jọ̀gbọ́n ni ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ ọlọ́wọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ń ṣe sáà kejì lọ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ààrẹ Muhammadu Buhari táwọn jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè yìí ikọ̀ oníròyìn Punch tá a pé wọ́n fi mú fínlẹ̀ lọ sí Àbújá ni wọ́n kẹ́fín àwọn bébà àlẹ̀mọ́ gànà fi polongo ìbò eléyìí tá à ń sọ yìí tí wọ́n sì ya àwòrán igbákejì ààrẹ sí gàdàgbà gàdàgbà bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin kọ́ yìí bó tiẹ̀ jẹ́ pé wọn ò fi àmì ìdánimọ̀ ẹgbẹ́ kankan ẹgbẹ́ òṣèlú kankan kò sí lógo ẹgbẹ́ kankan nu pósítà yìí bẹ́ẹ̀ ni wọn ò sì tún fi ẹgbẹ́ òṣèlú orúkọ ẹgbẹ́ òṣèlú kankan sínú pósítà ọ̀hún àmọ́ wọ́n ṣàkọ the progressive project twenty twenty three ni wọ́n pé ó ṣe onígbọ̀wọ́ agbátẹrù ìpolongo tí à ń sọ yìí èyí gan-an lọ́wọ́ fẹ́ mọ́ fìdí ẹ̀ múlẹ̀ pàápàá jùlọ nígbà àwọn èèyàn tún rí nǹkan kan tí wọ́n rọra akọ sọ́wọ́ ọ̀sàlẹ̀ àwọn bébà àlẹ̀ mọ́gànná fi polongo ìbò yìí tí wọ́n kọ́ sí pé ẹ darapọ̀ mọ́ wa ọmọ nàìjíríà ní ń béèrè fún ọ̀sínbàjò ní twenty join us nigeria hacks for ọ̀sínbàjò 2023. twenty three n tí wọn kọ sísàlẹ̀ nu wọn ní eléyìí wá ti fìdí ẹ̀ múlẹ̀ pé a ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ eégún àti ró wọlé èèyàn àti ró ṣe gàtẹ́gàtẹ́ jáde ọ̀n fara jọ pé ọ̀sínbàjò ní interest ọ̀dà bẹ́ẹ̀ ń pé òun náà fẹ́ lérògbà láti dupò ààrẹ tààrà pẹ̀lú yíyọ́ gbọ́ táwọn èèyàn ń yọ ọ́ gbọ́ láti gbà yí wá wọ́n ní à ah, bọ́ba wa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn gan-an tí wọ́n pín ẹgbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà látìlẹ́yìn pressure groups ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa wọ́n lẹ̀ dami tútù síwájú fún Ọ̀ṣínbàjò kó lè bá a rí lẹ́ẹ̀rí tẹ̀ lágbo òṣèlú wọn ni wọ́n ti ń kéde lẹ́nu lọ́lọ́ yìí Ọ̀ṣínbàjò ni o bókùrà àwọ̀ kan ní sánmọ̀ Ọ̀ṣínbàjò ni o bí ibà ti í sọ̀ṣínbàjò kò lè jẹ́ Ọ̀ṣínbàjò wọn ni àwọn nǹkan tí wọ́n ti ń pariwo palantia láti ìgbà yìí wá nù ìwé ìròyìn tèmi wá ń kà yìí ọwọ́ àfi kinní kan ó fi dé e lórí ó ní ha bó bá wa lọ jẹ́ bẹ́ẹ̀ bó wà ní ti aṣíwájú Bọ́lá Tinubu aṣíwájú gbogbo APC nílé lóko ní Nàìjíríà tí ó dàbẹ̀ ń pé àwọn náà fẹ́ díje dupò ààrẹ lọ́dún twenty twenty three ni ká wá fi ti wọn sí o èmi kọ́ ọmọ kọ́ o wọ́n kọ́ lọ́fà kíkà rẹ̀ ni mo ṣe yá àtètè ká mo sì mẹ́nu kò mẹ́. ọ̀dà ọ̀tọ̀ níbi tí ojú tèmi wá lọ ààbò ẹran ẹni náà ni ààbò òlú orílẹ̀-èdè nàìjíríà níbi tí ọmọ nàìjíríà kò ní àǹfààní àti fẹ̀dọ̀ lérí òróǹro dé pé wọ́n di ojú méjèèjì tí wọ́n bá sùn àwọn ọ̀rọ̀ kan jáde láàárọ̀ tòní látẹnu àgbàlagbà fani Sheikh Ahmad Gumi sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn iléeṣẹ́ ológun tá a ní lórílẹ̀-èdè nàìjíríà àgbà afa Sheikh Ahmed Gumi ó ti ké sí àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà pé tí wọ́n bá ní ẹ̀sùn àbí àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó léyìí tó lè fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ o ni wọ́n ti run àwọn kànáńkórí mọ́nú agijùgbẹ́ tí wọ́n wà kí wọ́n kó ta kọ́mọ nàìjíríà kó rí e bàbá ní sọ̀rọ̀ látàrí jàgínníjòdò èyí tí àwọn kan ti ń ṣe láàrin ọmọ nàìjíríà pé àdúpẹ́ o àwọn ọmọ ológun ti lọ rèé run wọn mọ́nú gbó zamfara ó ṣe jàgínníjòdò lérí irọ́ ó ń sọ̀rọ̀ láti ẹnu agbẹnusọ rẹ̀ Tukur Mamu nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé nílùú Kaduna ó ní ìbéèrè kékeré kan ló ń kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká bi ara wa pé lọ́gán tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ogun òfurufú tí wọ́n sọ pé àwọn ti lọ rèé gbéjà káwọn mọ́nú agejù àwọn sì rún wọn jégejége ẹ pé wọ́n máa wòran bọ́ọ̀dì ẹ pé kí wọ́n fi hàn àwọn ẹ̀rí máa jẹ́ mi ìsopẹ́ ní tòótọ́ o ìní wọ́n ti rún àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí mọ inú ògbó ó ní ó ká máa bára wa sọ̀rọ̀ gidi lórílẹ̀‐èdè nàìjíríà ó nígbà tó ń lọ sí ìpínlẹ̀ niger ó ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n sọ pé àwọn lọ́ọ̀rì irun jẹ́gẹ́ ó ní ẹ máa gbọ́ ọlá àárí àwọn kànga méjì tí wọ́n ju òkú àwọn ẹni ẹlẹ́ni sí tí kànga sì kún bámú ó ní sẹ́ wá rè àwọn tí ọmọwọ́ mẹsẹ̀ ọmọdé aláboyún àwọn àgbẹ̀ wọ́n ní ni wọ́n pa ó tí wọ́n sọ pé àwọn ti pa àwọn kànàkórí ẹ̀dá ó ní irú ń ta àwọn ń gbà táwọn ń ṣe ìwádìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aráàlú tí wọ́n bá ti gbọ́ kẹ̀kẹ́kẹ́kẹ́ tí bàálù bá ti ń fò lójú sánmọ̀ ihò tí wọ́n bá họ ọ̀dọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn ń bọ̀ wá báyìí láti wá gbé ìjà káwa mọ́ làwọn aráàlú gangan sábọ̀ tẹ̀ bá wá gbọ́ pé wọ́n pààyàn wọ́n pa ọmọ kéékèèké wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ àwọn obìnrin wọ́n sì pa màálù lọ́ọ̀bà tán èèrà kan ò lè rin àwọn níbi táwọn wà ó ní àwọn ìdìmọ̀ jẹ́mìíso tí àwọn kẹ̀nàkúrẹ́ àgbébọn tí wọ́n sọ fún àwọn náà nà ó ní sọ pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ wà ń jó ẹ̀ wà ń yọ̀ kílẹ̀ ń jó tẹ̀ ń yọ̀ sí èèrà kankan ò rí àwọn níbi táwọn wà ó nítorí pé ó dá àwọn lójú pé nàìjíríà wọn ò ní òfin tó tó kan tó lè ṣàlàyé fún wọn níbi táwọn lúgọ sí dé pé wọ́n wà ní àwọn ti wá run àwọn kànáńkórí kankan ó lóun ń gbọ́ tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń sọ pé àwọn ti pa àwọn tó jẹ́ olórí àwọn agbébọn burúkú yìí ó ní fún àpẹẹrẹ ó ní ẹ bá ní béèrè lọ́wọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà pé tẹ́ ẹ bá ti pa ẹnìkan tẹ́ ẹ pè ní olórí wọn kí ló dé tí ẹlòmíì tó tún burú ju ẹni tẹ́ ẹlẹ́ẹ̀pa ń lọ tí òun náà tún yọ bóde ó ní fún àpẹẹrẹ o ó ní ẹlẹ́ẹ̀pa dógógìdé ó ní ẹni tí ẹ pa ó ní èèyàn burúkú kan tó tún burú ju dógógìdé lọ ìlódìdé ńlẹ̀ tọ́jáde gìjà sí ìgboro ayé nígbà tẹ́ Buhari ń dájí ó ní tọ̀jí ó bóde ó ní kíni túmọ̀ tẹ́ ẹ̀ wá ń jó tẹ́ ẹ̀ wá ń yọ̀ sí náà ó ní àìlójútì gbà ni fún àwọn tó jẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà ó ní nǹkan tá a mọ̀ ìní pé tẹ́ ẹ bá fẹ́ máa jó jàgé ní yòdò tọmọ nàìjíríà ó sì máa kọrin eré kìín ayò ẹ lọ rèé run wọn pátápátá tẹ́nìkan kan mọ̀ yọrí sókè mọ́ onígbà náà nàìjíríà tó ní àlàáfíà ó ń ṣàlàyé wípé ilẹ̀ amẹ́ríkà tí wọ́n bá gbéra lọ sí Afghanistan tí wọ́n sì lo bí ogún ọdún mhm. níbẹ̀ tí wọ́n wá lo bí tírílíọ̀nù rẹpẹtẹ tọjá dọ́là owó ilẹ̀ wọn tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ ogun wọn tí wọ́n sì tún run sí ibẹ̀ sí láti bí ogún ọdún ó lé díẹ̀ títí dàkókò tí wọ́n wá ní ọ̀dà dáhùn ní lọ́ọ́ fi kùnlùkùn pẹ̀lú àwọn Taliban kí ló ṣe Nàìjíríà tẹ́ ẹ̀ fi kùnlùkùn pẹ̀lú àwọn kànáńkòrí bàbá Gumi sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀pọ̀ o inú ìwé ìròyìn Nigerian Tribune ìní ẹ̀ ti rí ka àwọn kàdíẹ̀ amójúkò náà ni. all right agbo òṣèlú òun náà ni ìròyìn àjábalẹ̀ ni ó ti ń ṣẹ́wọ́ sí mi ẹ kà wá ẹ kà wá lóòrọ̀ tòní ẹ wá tún farabalẹ̀ fẹ́lẹ̀ yìí náà lórí ibo ni wọ́n ti fa ọmọ oyè kalẹ̀ tá a sì gan lọ́mọ oyè tí wọ́n fà kalẹ̀ fún ipò ààrẹ lọ́dún 2023 ẹgbẹ́ kan tí wọ́n ń ṣe kọ́sàn ó so dídùn fún Tinubu wọ́n ní wọ́n ti fọwọ́ méjèèjì gba igbá àyà pé wàláì nínú gbogbo àwọn èèyàn tí wọ́n ń garùn wo ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí pé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe Tinubu nìkan lọ yọ láàrin wọn bọ́wọ́ ṣe é yọ ní gbọ̀gbọ̀rọ̀ jòrí lọ kìí ṣẹgbẹ́ gbogbo wọn ó jura wọn lọ o nínú gbogbo nǹkan ní ìròyìn yẹn ń wí ẹ̀yin ẹ̀mí tí bẹ̀lẹ̀ jẹ́ bora ẹ̀jẹ̀ àjọgbọ́ <clears throat> ẹni tí í ṣe kọ̀dí alárẹ̀mú fún ikọ̀ kan tí ń ṣàtìlẹ́yìn àti gbé àpótí ìbò fún Tinubu Tinubu support organizations ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àgbáríjọpọ̀ àwọn ikọ̀ yìí òun náà ni wọ́n ti sọ̀rọ̀ lábẹ́ Abíọ́dún Ambali tí í ṣe agbẹnusọ tí ó jẹ́ kọ̀dí alárẹ̀mú fún wọn nígbà tí ń bó níròyìn sọ̀rọ̀ ní ilẹ̀ Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣàlàyé pé bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé ẹ má jẹ́ àtanra wa lọ ẹ má jẹ́ àtanra wa jẹ ajura wa lọ tìjàkadì kọ́ lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí gbogbo ẹni tó ní mandala ń wo òun òun fẹ́ dupò ààrẹ òun fẹ́ dupò ààrẹ lọ́dún 2023 bẹ́ẹ̀ bá kó wọn sílẹ̀ tẹ́ ẹ gbé wọn tẹ́ ẹ gbé wọn tẹ́ ẹ fi wọn tẹ́ ẹ fi wọn tẹ́ ẹ wọ́n wọn tẹ́ ẹ wọ̀n wọ́n wò ẹ rí i pé Bọ́lá Tinubu kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni bọ̀dì nínú gbogbo nǹkan nínú wọn. Mm bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ èyí ń tọ́ka sí pé ní twenty twenty three gbọgbọrọ lọ́wọ́ yọ ọ́ jorí òun náà lọ́rọ̀ Tinubu láàrin àwọn tó kù tí wọ́n pé àwọn fẹ́ ṣe ààrẹ ó ní ẹ máa wo gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó yìí o ó ní káàkiri ti gbó ti ju gbogbo Nàìjíríà lọ́wọ́jà rẹ̀ dé ó ní national spread débi wípé àwọn èèyàn máa gbé ní àrígbéjú àrígbéyọ̀ tá a gbé ọmọ tuntun ni wọ́n fẹ́ràn ẹ̀ gan o. Ambal nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn nílé Ìbàdàn ní àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ láòkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí ọmọ ṣàtìlẹ́yìn bí nǹkan ṣe ṣẹnure fún Bọ́lá Tinubu ló ti sọ̀rọ̀ fóníròyìn Ambali ní ẹ wo ṣe rí ìmọ̀tú ìmọ̀jọ làwọn èèyàn tí wọn ò fẹ́ jẹ́ kọ́rọ̀ Tinubu gbọ́ lágbo òṣèlú fún ipò ààrẹ twenty twenty three ó ní ìmọ̀ ìṣinṣin kì í jọ níwájú òṣùṣù ọwọ́ ó ní ṣe bí ńgbà tí wọ́n ti gbọ́ pé ó fẹ́ ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ìwé ẹ̀sùn lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹtísàn pé pẹtísàn ránṣẹ́ wọ́n kọ ìwé ẹ̀sùn kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ wọ́n kọ dé ọ̀dọ̀ EFCC onígbà EFCC ṣèwádìí gbogbo ọ̀rọ̀ ńṣe ni wọ́n fọ Tinubu láfọ̀mọ́ tí wọ́n rí i pé ọwọ́ rẹ̀ mọ́ tónítóní ẹ̀ wá gbọ́ ìwé tẹ̀ torí ẹ̀ tẹ̀sùn tẹ̀ wo tẹ̀ kọ ọwọ́ wa náà lọ́pọ̀ rẹ̀ a sì ti fàyà kọ̀ sọ̀rọ̀ ń bi eléyàn ó EFCC kò EFCC làkà sọ̀rọ̀ níbẹ̀ ẹ̀ tún wá gbọ́ oríṣiríṣi àwọn èèyàn gan tí wọ́n sọ pé àwọn fẹ́ bá dù ú pé àwọn jọ fẹ́ tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kan náà láti dupò ààrẹ hmm. ọ̀pọ̀ wọn lọ́wọ́ wọn ọ̀mọ́ tí wọ́n lẹ́bọ̀ lẹ́rù bíi kà sí nǹkan <laughs> ẹ bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́ láàrin àwọn tó kù Tinubu nìkan ni ọlọ́wọ́ mímọ́ aláyà funfun tí kò sì gbé ọkàn rẹ̀ sókè tàbí bóra ẹ̀tàn ní ìgbà kọ̀ọ̀kan ẹ wá wò nírúfẹ́ àsìkò yìí tala ní ọmọ nàìjíríà nílò náà nírúfẹ́ àsìkò yìí tinubu ní nàìjíríà nílò láti ṣàgbéǹde ọrọ̀ ajé fún ìdàgbàsókè tọ́yá kankan láti mójútó ètò ààbò tí ń yìnrìn lọ láti mójútó ìdálẹ̀ iṣẹ́ sílẹ̀ mú kí àwùjọ iléeṣẹ́ ó fẹ̀ gbòòrò nílẹ̀ yìí ìdàgbàsókè àti ìrólágbára àwọn ọ̀dọ́ Tinubu nìkan ló lè ṣe é fún ìdí èyí àwa kan a ti bẹ̀rẹ̀ sí ní pe àwọn lọ́ọ̀yà àti pé àwọn agbẹjọ́rò tí orí wọn pé tí wọ́n sì ní sabuki àti ìrírí ṣàgìlàṣàgìlà nídìí iṣẹ́ yìí níta fẹ́ pè wọ́n fún ni pé tíbi Tinubu bá e kọ̀ bóun ò ní dupò ààrẹ àwọ̀dé ilé ẹjọ́ ni táwa àti ọjọ́ máa rò pẹ̀lú àwọn àwọn lọ́ọ̀yà tí orí wọn pé a nìkan ṣàlàyé fún wa ní ilé ẹjọ́ kí nìdí tí kò fi ní dupò ààrẹ ní ọdún 2023 ìròyìn yẹn pọ̀ mo wá kàn ká kínkínní mo wá gbójú mbẹ́ tó <clears throat> kúkú kẹ̀kẹ́ ló ti gbòde òun <clears throat> lágbo tí òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀dà o eruku ẹ̀ tí sì ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ káàkiri òun tún rèé o nínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní látàrí pé ta ni yóò bọ́ sí ipò ààrẹ lọ́dún 2023 ẹgbẹ́ afẹ́nifẹ́re pandev middle belt forum àti àwọn míì wọ́n ti buwọ́lù pé àríwá orílẹ̀‐èdè nàìjíríà ní kí ààrẹ ó ti wá ẹgbẹ́ tó ga ní ilẹ̀ kárò òjèrè afẹ́nifẹ́re middle belt forum pan niger delta forum pandev àti àwọn tv wọ́n ti sọ ọ́ wípé bẹ́ẹ̀ nìkan ọ̀bánijẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ó yẹ ká gba àwọn ìgbò náà láàyè kí wọ́n fa ẹnìkan kalẹ̀ kọjá ààrẹ lọ́dún 2023 àmọ́ ò wọ́n sọ ọ́ wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà yìí tá a bá wá fẹ́ dìbò ọdún twenty twenty three kárípa àdálẹ̀ katunsa káṣe restructuring o kó tó di pé a ṣe general election kí àlàáfíà kó lè bá a wà fún wa lórílẹ̀-èdè yìí wọ́n sọ̀rọ̀ náà jáde nígbà tí wọ́n fi ṣe ìfilọ́lẹ̀ kan tó wáyé ní ọ̀ka ìpínlẹ̀ anambra lọ́hùn-ún èyí tí ẹni tí ṣe ààrẹ fún youth of the street initiative kennedy ìyẹ́rẹ̀ tí ó gba àwọn èèyàn lálejò ń ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè ìṣọ̀lá ẹ̀bísẹ́ni ni ló sojú eh, ẹni tí í ṣe adarí afẹ́nifẹ́re nílẹ̀ káàró òjìrè olóyè ayọ̀ adébánjọ ló ní ẹgbẹ́ yìí wọ́n ní àwọn faramọ́ kí àwọn èèyàn tó wá láti south east kí wọ́n fa ààrẹ kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kó yẹ wípé gúúsù ìlọ ẹ̀kẹ́ ààrẹ ó ti wá ọ̀ ní èyí tí ń bọ̀ yìí wọn là wá wò ó wípé àwọn èèyàn tí wọn ò tí ì láǹfààní láti tọ́ ipò ààrẹ wò ó yẹ ká fáwọn náà láǹfààní ó ní bẹ́ẹ̀ bá wá fa ààrẹ kalẹ̀ tí ó wà láti gúúsù ẹ wò ó ẹni tí ó tàn lágbára bíi ti Ọbásanjọ́ ìníkẹ́ fà kalẹ̀ o tẹ̀rí pé ẹnu rẹ̀ ó tọ̀rọ̀ tó jẹ́ pé kò ní bẹ̀rù yóò sì láyà bíi kí tó yẹ pé yóò gbójú gbónu ni ó ní àwọn èèyàn láti ẹ̀yà Yorùbá wọn ní inú wọn ò dùn wípé àwọn èèyàn gangan ẹ̀ tí ẹ̀ dìde àwọn èèyàn ń jà fún yín ẹ̀yin gan ọ̀jà fúnra yín ní south east pé kí wọ́n ó dìde káwọn náà sọ wípé ẹni báyìí la fà kalẹ̀ o ọ̀la àgbọ́ láti ilẹ̀ káàrò jèrè báwọn yẹn láwọn fẹ́ ṣe ààrẹ lótùn lósì ni wọ́n ń bòde ó ní kódà pa àwọn tí òtún tọ́ sí tí wọ́n ti jẹ ti hàn níbẹ̀ ní àríwá wọ́n tó ti ń bòde wípé àwọn fẹ́ ṣe ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọláwọn ọ̀wá tí ì rí ẹnìkankan láti ìlà oòrùn gúúsù south east kí ẹnìkan kan ó bòde pé òun fẹ́ ṣe ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ọlọ́rọ̀ inú ìwé ìròyìn kọ́ni tá à ń sọ à ń sọ kódó ọ̀rọ̀ ni tẹ́ ẹ bá ń gbọ́ gbégbègbè tẹ́ ẹ bá gbé ó gbégbè kúgbé jù sí ẹ̀kúlé yín ni. ọtán ọtán pa. ok ẹyin mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo ní agbo òṣèlú ni màá sì dúró sí ẹ jẹ́ ń súré dé ìpínlẹ̀ Imo. má wulẹ̀ súré kí n rọra rìn. mo rọra ẹ jẹ́ n rọra rìn dé. agbo òṣèlú ń lọ́wọ́lọ́wọ́ o. ń horu èèyàn sì gbọ́dọ̀ tẹ́ jẹ́jẹ́ ẹ jẹ́ n tẹ́ jẹ́jẹ́ dé Imo ní Imo ojú ìwé kejìdínlọ́gbọ̀n page twenty eight punch mo ti rí ìròyìn wọn níbi tí gómìnà ìpínlẹ̀ Imo lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Hope Uzodinma ó ti sọ̀rọ̀ hopefully ní àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ pé káwọn èèyàn fọkàn balẹ̀ o ìjọba ṣíṣe ọ̀nlọ́ọ̀ ní rẹpẹtẹ rabaji gan ní ìpínlẹ̀ Imo àti pé àwọn nǹkan pàlàpàlà tó lè bàṣejọba jẹ́ làwọn ń fi ọwọ́ rọ́ gbó kí àwọn èèyàn ó lè bá rí ayé gidi jẹ gẹ́gẹ́ bí aráàlú tó dìbò yan ni sípò òṣèlú ó ní ẹ wá gbọ́ o lẹ́yìn yẹn ó yẹ káwọn ó tún sọ̀rọ̀ torí pé ìbẹ̀rẹ̀ ìkóni láyàjẹ́ ni ìbẹ̀rẹ̀ ìkóni lẹ́rú ó ní ẹdúró náà ń bí wọ́n pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan ò lólé ayé gbo àsìkò tèmi lèmi ń lò gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Imo èmi ní ìlú dìbò yàn mhm. lásìkò yìí kí máa tukọ̀ ìṣàkóso kí wàá ní tàwọn kan tí wọ́n jẹ́ gómìnà àná àmọ́ tí wọn ò tí ì fẹ́ gbà báwọn ti di gómìnà àná tí wọ́n fẹ́ máa yọnu sọ ṣe sọbọlọyọ ké sínú ìjọba tèmi tí wọn ò fẹ́ jẹ́ kí n ráyè gbádùn rí mú mi ṣe mo ní kẹ́ ń tọ́ lọ́bẹ̀ kọ́mọ́jẹ̀kọ́ ni ń ta ọfà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fà níwájú àwọn èèyàn tí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ gómìnà gómìnà ló ní ẹ̀dúnọ́nà bí ohun gbogbo ṣe ń lọ ará ìpínlẹ̀ Imo ni ó sọ pé kò tẹ́ òun lọ́rùn náà bó ṣe wá ń tẹ́ wọn lọ́rùn sí si àwọn kan mọ̀ ní kọ̀tí àwọn lọ́rùn wọ́n sá ni wọ́n fẹ́ fàjọba àmì ya ọlọ́run ò sì ní fún wọn ṣe mo tiẹ̀ kọ́ amọ́ lápẹ̀rẹ̀ èwo tiẹ̀ ni à ń yọjọ́ yọgàn ó ní o Rochas Okorocha lèmi ń bá wí Rochas Okorocha ni èmi ń bá wí gbogbo ìgbésẹ̀ rẹ̀ lọ́tún lọ́sì bíi kágbo ìjọba mi ọ́ sádànù síná ó ní tí ń bá kí o ọlọ́run wá ní fún ṣe àbí ń gbà táwọn wà ń bẹ̀ ṣáà ní kẹ́ńtọ́ lọ́bẹ̀ tí wọ́n mọ̀jẹ̀kọ́ ẹnìkan ọ̀halẹ̀ dúkùkù lajà mọ́ wọn ńgbà wá wá wà ń bẹ̀ lónìí gẹ́gẹ́ bíi gómìnà Okoroja sì fẹ́ máa ṣe bíi gómìnà àwọn tó sì fẹ́ ṣe tọ́lọ́hún òfun ṣe ni pé bọ́ bá ti kó ń bẹ̀ ńgbà náà lọ́hùn kọ́taari ẹlòmíì tí yóò tún máa jẹ́ baba ń gbẹ̀jọ́ fún ọlọ́run sì ní náà kò rí bẹ́ẹ̀ àwa wá rè lónìí ẹ dákun o ẹ jẹ́ kí ètò ààbò kí ọ̀ráàyè fìdímúlẹ̀ lásìkò yìí ẹ jẹ́ kí gómìnà ti ń bẹ lórí àpèrè ní ìpínlẹ̀ Imo yìí ẹ jẹ́ ó ṣèjọba rẹ o gómìnà ọ̀hún náà èmi náà ni èmi Hope Uzodinma ni mo mú Hope ìrètí ayọ̀ wá fáwọn èèyàn ẹ bá mi kìlọ̀ fún wọn o kí wọ́n fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé Rochas Okorocha kò tí ì fẹ́ mọ̀ bóun ti di gómìnà àná ó ti gbàgbé pé ní mọ́ rẹ́yìn akọ̀wé ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́ yà ká díẹ̀ ọ̀dà àwọn oníròyìn orí ayélujára wọ́n ti ń sọ fún wọn wọ́n ní kọ́ ọba wọn sọ fún àwọn tí ọba jẹ́ aláṣẹ pé ẹnìkan ti síwọ́ ṣẹ́ka ojú òpópónà hmm. lágbègbè ọ̀nà bẹ́ẹ̀rẹ̀ ó sì tó jọ bí èjì báyìí pé kó tó di pé nǹkan mi ó tún fẹ́ mọ abẹ́lẹ̀ lẹ́yìn rẹ̀ pé àbí owó ọbẹ̀ àbí àwọn mú nǹkan tí wọ́n nílò hmm. <laughs> hmm. pé káwọn tí ọba mọ̀ ń palẹ̀ òkú mọ́. ìjọba ìbílẹ̀ wo ni bẹ̀rẹ̀ ọwọ amọ ọwọ adija alẹ wa ni ọdún mm. ṣàgbèdè ah, méjì kan bẹ́ẹ̀ ni ọlá tán bọ́wọ́ ẹgbẹ́ góòlù bọ́wọ́ ẹgbẹ́ góòlù ni ẹ sọ pé ó hù mẹ́ ìjọba àbílẹ̀ ìgbọ́ sáré débẹ̀ gbogbo ẹ̀yin tó bá kàn ẹ lọ àmọ́ bí ọba tiẹ̀ kàn jọba àbílẹ̀ kankan ẹja sọ àwọn wọléwọlé ọkàn wọn. ẹ sanitari agbẹ̀ngà ajayi. òun náà lẹ̀ mọ́ pé iná lẹ̀ mọ́ pé. ẹ bá wa báwọn èèyàn yín ọlọ́run kó ṣàánú. ọ̀dà ẹ jẹ́ ká lọ nṣó lójú agbo ti àjà balẹ̀ ìròyìn èyí tí ń fẹjú kẹ̀kẹ́ ó sì pọ̀ níbẹ̀ ọ̀ nínú èyí tí mò ń wò níwájú omi yìí wọ́n ní Oyètọ́lá dára ní ìpínlẹ̀ Ọ̀ṣun kílára tí gómìnà Oyètọ́lá tọ́ dá o à ń bọ̀ lórí eléyùn lórí ti presidency wọ́n tún ti sọ pé lọ́dún 2023 tá à ń wò yìí wọ́n ní láàrin ìlà oòrùn gúúsù àti gúúsù gúúsù south east àti south south lọ́yẹ̀ kí ẹni tí ó bá bọ́ sí ipò ààrẹ kó ti bóde léè e tá à ń wó lọ́ọ̀kan yìí ẹ̀já lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá dé àmú díẹ̀ wàá fún yín níbẹ̀. àjà balẹ̀ àjà balẹ̀ lọ́kẹ́dẹ́ ayọ̀nà fún gbogbo ayé operation seven to seven. operation seven to seven ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven dela event and conference center yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí. operation seven to seven gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú ọlúwa ṣèyí bá Abubakar JP yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. Operation seven to seven it comes but just once in a year a spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation seven to seven holds Adela Event and Conference Center, Sanguele Ele Road, opposite Gbaremu Market, Ibadan, on Tuesday twenty fifth January twenty twenty two, at seven p.m. to seven a.m. Operation seven to seven host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. For further information, call 08035 two three four four three five operation seven to seven. ìkùsẹ̀ lágbára tó kò sólóògùn tó lè rí ti ìkùsẹ̀ o èyí ka ilé ẹ̀rínwó àfẹ̀bòjò kú ẹnu sàǹsọ̀fọ̀ erin ṣubú kò lè dìde kábíyèsí olúbàdàn lẹ̀ ìbàdàn ọba saliu àkànmú adétúnjì ajé ògúngún níṣọ̀ kínní ti re bí àgbáre ọ̀sán já àṣẹ gbogbo ẹkú ewu ọmọlẹ́kù rọ́jú ń tẹ̀lé elédùnmarè ọba ni kò járe ilé ayé gbé nírọ̀rùn kápẹ́ kápọ̀ láàrọ̀ ìdí nìyí tí ọ̀jọ̀gbọ́n adéolú àkàndé alága nigeria communication commission ṣe ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn tó fi múnílé àti àlejò lórí ìpapòdà olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba saliu àkànmú àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn wọ́n níwájú tí wọ́n dojúkọ òní ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ òní bàjẹ́ wọ́n níwájú iwájú nílẹ̀ ìbàdàn ó máa lọ kò ní rẹ̀yìn gbogbo ọmọ ìbàdàn àti gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ akú aráfẹ́ra kú ọba olóríire olùkéde ọ̀jọ̀gbọ́n adéolú àkàndé chairman nigeria communication commission. ti gbọ́ yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ yóò wúlò fọmọ aráyé ṣe wọn lóore àríyá àti fàájì pẹ̀lú ìdùnnú ni yóò bẹ̀rẹ̀ sí pèsè fáwọn èèyàn pàtàkì orísun fọkànbalẹ̀ ni yóò jẹ́ fáwọn arìnrìn àjò ààyè rọrùn fáwọn tó bá fẹ́ sàríyá ibi tá a gbélé sàsùnforí lóṣùká pẹ̀lú ààbò tó péye ibùdó oúnjẹ aládùn pẹ̀lú àwọn mímu ti sara lóore sukami lédè ní hòtẹ́lì àǹsù ọlọ́run gbọ́ àgbàdùn rẹ̀ aago mẹ́wàá ọ̀rọ̀ là á ṣí o pẹ̀lú àdúrà lọ́jọ́ friday ọjọ́ keje oṣù táwa yìí ni aago mẹ́rin ìrọ̀lẹ́ làdí yóò wà á fọnà sójú kẹ̀kẹ́kẹ́ àjò ayọ̀ àjẹ àmú àárẹ̀ rẹ́rìn pẹ̀lú àwọn àwàdà tí múnú ẹni dùn délẹ̀ ọ̀nàdìgbà adébálá ìgè lálejò pàtàkì pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlù yàrá wà tẹ́sùn tá a bá parí àríyá ẹ máa bọ̀ kájọ ṣe o Supreme leading hotel and suite floor mechanic scheme opposite new garage off Ìjẹ̀bú Òde road Ìbàdàn dákun má gbẹ̀yìn o kó o má bàa pàdánù àríyá tó kà mọ́. ẹ jẹ́ ká jọ ṣe é bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé Adam's Desire Adam's Desire ẹ amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Limited nature's field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. operation seven seven seven. àdúrà yẹn ti ṣe lọ́gbọ̀n twenty twenty two. nínú ọdún tuntun. ọlọ́run ìbádọ́ẹ̀ká ìdè àgbà. bá a ní kí ọ̀rọ̀ kan. àṣẹ ah, tó lóko tẹ. ìṣògo operation seven seven seven iṣẹ́ lógo fún sunday méje wednesday méje àti friday méje àkọ́kọ́ ní twenty twenty one ní ọlọ́run tó pé wòlíì emmanuel kẹ́hìndé akọ́dé bàbá kíkì ọ̀rọ̀ kan tó fi máa yọ̀ǹda ìrànlọ́wọ́ tọdún tuntun fáwọn èèyàn àkórí ẹ̀ nítorí tí olúwàjú fà yóò ràn mí lọ́wọ́ gbogbo ẹni bá fara hàn ọlọ́run ló máa ràn wọ́n lọ́wọ́ gbogbo èèyàn ló tó máa ràn wọ́n lọ́wọ́ ní twenty twenty two àlọ́ ìpè àlórí prophet amos ọlárẹ̀wájú ọ̀dẹ́yàmí prophet prince gòkè. prophet káyọ̀dé òrì. bàbá àti màmá kìkì ọ̀rọ̀ pé prophetess dùpá pẹ̀lú prophet emmanuel kẹ́hìndé àkọ́dé. lọ́lùgbàlejò lọ́jọ́ sunday mẹ́fà ìdájí la ó máa dé nfa tó sìn. ọjọ́ wednesday mẹ́sàn-án òwúrọ̀ nìyẹn ní títí lọ pẹ́. ìṣòro náà ní ní friday ìyẹn nfa tó sìn. christ in love the people global ministry. ọkọ̀ tuntun fẹ́ bọ̀ ayé rẹ̀ wá gbàdúrà. Do you like to be treated like kings and queens? Then you should visit Supreme Continental Hotel and experience the best of hospitality service here in Elora or your state. Supreme Continental Hotel offers classic, deluxe, diplomatic, ambassadorial suites, executive suites, and presidential suites while you relish superb cuisine from our world-class chef. A standard swimming pool, fitness center, lounge, open bar, and VIP bar create an ambience of perfect relaxation, complemented by 24-hour Power pass supply and security guarantee. Supreme Continental Hotels and Resorts is located at Supreme Continental Way, Akibio Layout, Gateway Community, or your Ibadan Expressway, Ilora, or your state. For booking reservations and inquiry, call 0803 207 3348 or email us reservations at gmail.com. Visit our website www.supremecontinentalhotel.com. Supreme Continental Hotels and Suites. Exceptional luxury retreatment. gbogbo ìbàdàn dìde lẹ̀ àkókò àdúrà ti tọ́ ọlọ́run ọdún tuntun god of new year olúwa ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ lọ́ni ìsọfún kí wọn náà dìde kó wá gbàrí ọdún tuntun torí olúwa ọlọ́run lọ́dún jíjókòó sójú kan lọ́dún yìí kò gbé ọ ni mo ṣe ní kó wá gbàdúrà lọ́jọ́ sátidé tọ̀sẹ̀ yìí nínú àkànṣe ìpàdé àdúrà ọlọ́run ọdún tuntun aago mẹ́fà òwúrọ̀ lọ́jọ́ sátidé òní gbogbo èèyàn ti love of christ global bible church tó wà ní order barracks sọ́ọ̀mẹ̀lì ń bàdàn gbogbo àgẹ́ máa bọ̀ ẹni tí ò ní ṣe ẹni tí o kọ́ dẹ́ máa bọ̀ lọ́jọ́ sátidé tọ̀sẹ̀ yìí tá a bá ti bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ ọjọ́ sátidé aago méjìlá ọ̀sán ó parí kánsẹ́lì ló máa tẹ̀lé lọ́jọ́ sunday ní anointing service níbi tí gbogbo èèyàn yóò ti bí òróró tí wọ́n dání máa kẹ́gbẹ́ jésù ìyẹn láago mẹ́fà òwúrọ̀ lọ́jọ́ sunday gbogbo ọ̀nà ló wá gbà tiẹ̀ náà délé pàdí mi tó já e jù. wà á ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egbo and wagoin to mention but a few Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. lè ṣẹ́bọ lè ṣoògùn bá a ti wáyé parí láàrí ojú ti rókun ó ti rọ́ṣà kọ́mọ ọkùnrin ó tó dakọ ni ọ̀pọ̀ ní òmò bó ṣe jẹ́ ó ya ẹ má jà mọ̀mú lómú mọ́ àkànṣe ìwé ìtàn tá a pè ní Mukaila Lamidi auxiliary life and career ìtàn ìgbésí ayé àti iṣẹ́ tí Mukaila auxiliary yàn láàyò tí ìfilọ́lẹ̀ rẹ̀ yóò wáyé ní International Conference Center University of Ibadan lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹfà oṣù kínní ọdún twenty twenty two ní déédéé aago mọ́kànlá òwúrọ̀ onímọ̀ ló ṣe àtúnyẹ̀wò ìwé yìí àwọn èèyàn jàǹkànjàǹkàn ló máa péjú pésẹ̀ síbi ìfilọ́lẹ̀ ìtàn akọni náà lábẹ́ alága òtúnba ṣẹ̀yẹ fọmójúrọ̀ àlejò pàtàkì ọjọ́ náà ni gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé àtàwọn àlejò pàtàkì míì kí góòlù tó dán ó ti laná kọjá yàtọ̀ sí wọn ni wọ́n pé ojúlówó ọ̀rọ̀ rèé olùkéde park managers media team. ajá balẹ̀ ajá balẹ̀. ok àjàbalẹ̀ ìròyìn òun náà ni ó sì ń tẹ̀ sí iwájú báyìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá di ní ọjọ́ ajé ọjọ́ mẹ́fà lónìí wọ́n ní wọ́n sọ pé àwọn ọmọ iléèwé wọ́n wọṣẹ́ o ẹ wọ iléèwé padà. ta wá halẹ̀ mọ́. Ah, ọ̀run yabọ̀ ni kì í sọ̀rọ̀ nìkan àwọn ọmọléèwé mọ̀ bá wí kì í sẹ́yìn tẹ̀sán owó léèwé àtọ́kànyìn ọwọ́ agbójú sókè ọwọ́ aràn san mọ́ àwa mọ̀ sanwó lásán lẹ̀ ni èèyàn mọ̀ sanwó lásán lẹ̀ tó wà fi ọwọ́ ọlọ́run ni eh, ọ̀dà owó tó bá wà lẹ́nu yẹn san <laughs> wọ́n ti ẹ̀ sọ mọ̀ pé ìjọba ìjọba ògbówó ìjọba ògbówó lọ́wọ́ àwọn ọmọ. àwọn private nǹkan private. àwọn eléyìí ti ẹ̀ wá ṣe dáadáa wọ́n máa ń fi bí oṣù bíi méjì lẹ̀ pé ẹ̀yin òbí ẹ̀ kọ́kọ́ jẹ́ kápẹ́gùn. wọ́n ti fìwé rán mọ́ pé tí ọmọ yín ọba títí bàbá ìbáyò a bẹ̀rẹ̀ sí lé wọn lẹ́yìn oṣù méjì tó wọlé o. wọ́n ní Nureni Adéníran ẹni tí í ṣe alága fún ti subeb ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ ọ́ wípé lẹ́yìn tí pọ̀pọ̀ sí ọdún tó ti bọ́ sẹ́yìn kí ọmọ gbáradì sílẹ̀ láti padà wọ iléèwé ní ah. ìpínlẹ̀ ti Èkó wọ́n ní ṣégeṣége ṣégeṣége báyìí ni wọ́n rí àwọn ọmọ tí wọ́n wọlé sí iléèwé ní àná tí í ṣe ọjọ́ ṣẹ́gun Tuesday hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bóyá ọdún sì tún ń dùn níbi tí wọ́n wà ní pé hmm. wọn ò fi taratara yà wá sí iléèwé ṣé wàá rí i ìròyìn kàrè láti ìpínlẹ̀ ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí níbi tí gbóyèga oyè tọ́lá ẹni tí ṣe gómìnà níbẹ̀ tó ti ṣe àlàyé wípé ọpẹ́lọpẹ́ èjìká tí ọ̀jẹ̀wọ̀ bọ́lọ́rùn o ọpẹ́lọpẹ́ ilé agbára tó ń farati tó jẹ́ kó wọ́n mọ ṣàṣeyọrí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìjẹ́ kí ni ilé agbára náà ó ní ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ tí wọn káàárẹ̀ tí wọ́n sì ń dára mọ́ṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Gbóyèga Oyètọ́lá ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti kó àwọn ọkọ̀ tuntun àyànrán bọ́ síta fún àwọn èyí tí wọ́n dára mọ́ṣẹ́ jùlọ láàrin àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ ìṣẹ́gun Tuesday àná nípínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ni wọ́n ti kí gómìnà Gbóyèga Oyètọ́lá káàbọ̀ padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn tí pọ̀pọ̀ sísìn ọdún tó ti ré kọjá lọ wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń kàn sára sí gómìnà ni pé ní ìgbà rẹ̀ ara tu àwọn kódà ara ò tù wọ́n báyìí rí láti ìgbà táwọn ti wà ní ẹnu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó nítorí pé ó mú ìtọ́jú àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn débi pé gbogbo àwọn báyìí ńlá wọn ń ṣe yàtà yòtò àwọn òṣìṣẹ́ ni wọ́n ti parojọ sí ẹnu lóró nígbà tí gómìnà ń bọ̀ wọ́n ní bóyìí ṣe dé báyìí wọ́n fẹ́ẹ́ lè gbé sọ̀kalẹ̀ látinú ọkọ̀ tí wọ́n sì kọrin eré kì í tètè wọ́n fi lọ sí inú ọ́fíìsì wọ́n ní ẹni tí ṣe alága fún ẹgbẹ́ NLC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Jacob Adékòmí àti olórí àwọn òṣìṣọba Dr Festus Ológbèga Oyèbádé àtàwọn òṣẹ́ ẹsẹ̀ wọn fi rìn títí wọ́n lọ́nú ọ́fíìsì gómìnà wọ́n ní àwọn èèyàn wọ̀nyí tara àwọn ya gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ wọ́n ní wọ́n ń fò wọ́n ń kọrin wọ́n sì ń kọrin erike gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ pé akíọ́ o ṣé o okú ìtọ́jú wa o àwa gangan náà à ń bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ó sì ń bẹ lẹ́yìn rẹ̀ nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ gómìnà Gbóyèga Oyètọ́lá ó ṣe àpèjúwe bí nǹkan ṣe rọrùn fóun láti ṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àìkáàrẹ̀ àwọn òṣìṣẹ́ àti jíjára mọ́ṣẹ́ wọn débi wípé wọn ò tiẹ̀ ní àkókò kan tí wọ́n fi máa gbé pẹrẹgì kaná pẹ̀lú òun ó ló fún un ní ìfọ̀kànbalẹ̀ láti tẹ̀síwájú pé kóun ó ṣe nǹkan tó tọ́ àti nígbà tí ó yẹ báyìí ó ní àwọn gangan lòun ọ̀bá pè ní ìyẹ́ tẹ́yẹ̀ òun fi ń fò tí kò jẹ́ kóun ó forí sọ́gi. So ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìròyìn eléyùn ló ti wá. tọ àwọn uh, Ọ̀hánèzè Ndigbo wọ́n ti ní àwọn ò mọ̀ lọ káàkiri lọ́bìlọ́kòkó láwọn ẹkùn orílẹ̀-èdè yìí yòókù láti jẹ́ kí wọ́n ṣàtìlẹ́yìn fún èròǹgbà láti fa ọmọ kalẹ̀ láti ẹ̀yà àgbò lọ́dún 2023 ẹgbẹ́ tí ìmọ̀ agbẹnu sọ fún ẹ̀yà ìgbò ẹgbẹ́ tá a mọ̀ sí Ọ̀hánèzè Ndigbo wọ́n ti ṣàlàyé pé lẹ́yìn ọjọ́ kọkànlélógún oṣù kínní January twenty first tí a wà yìí lẹ́yìn ẹ̀ làwọn ó bẹ̀rẹ̀ ìrìn káàkiri àti ìrìn àjò káàkiri gbogbo ẹkùn zones tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè lọ rèé bẹ àwọn ará ẹkùn yòókù lórílẹ̀-èdè yìí pé kí wọ́n dákun ṣàtìlẹ́yìn fún èròǹgbà ẹ̀yà àgbò láti fa ọmọ òye kalẹ̀ fún ipò ààrẹ lọ́dún 2023 ẹni tí ṣe akọ̀wé fẹ́tò kéde fẹ́gbẹ̀hún olóyè Alex Ogbonia lọ́yọjú ọ̀rọ̀ yìí síta ńgbà àwọn oníròyìn lọ rèé ba láti bí léèrè àwọn nǹkan kan nǹkan kan àtàwọn nǹkan yẹn nílùú Enugu nígbàtí yọmọ dá wọn lóhùn ó ní à á mọ bí àwọn èèyàn wa ní o á mọ fajú àwọn èèyàn ẹkùn orílẹ̀-èdè ìmíì mọ́ra á fojú wọn mọ́ra kí wọ́n lè bá àfàyè gbà wá ṣé bá a bá sì jẹ̀kọ́ tán á darí jẹ̀wé ni bí wọ́n bá ti fa gbà wá kí ló tá a fi ní fa ọmọ òye kalẹ̀ pandef náà sọ̀rọ̀ pandef ní Ìgbò òun náà ni wọn ò jẹ́ orí ayé eré jẹ lásìkò yìí àti pé wọn ò ṣe dáadáa fún ẹ̀yà Ìgbò bí etí ṣe ń hugbọ́ tí wọ́n pé ó ṣeé ṣe kó jẹ́ Goodluck Jonathan ni wọ́n ó tún fà á lẹ̀ kí ó dupò ààrẹ lórí àwọn ọwọ́ kan àtàwọn ọwọ́ kan àtàwọn ọwọ́ yẹn ẹ wá jẹ́ á sójú ìwé kejìlá ìwé ìròyìn punch bí wọ́n ti ṣe kọ́ yìí o ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò àgbà òfin ní orílẹ̀-èdè yìí àbọ̀bọ̀ ṣe ọ̀kàròyìn tó ní í ṣe pẹ̀lú bàbá afẹ́ babalọ́lá lánàá mo kà lánàá torí mò ń etí mi gbọ́ ń tọ́jọ́ bá ń rí àmọ́ ìwé ìròyìn punch ọkọ̀ lóòrọ̀ tòní ọ̀dà ẹ̀jẹ̀ ń rí lórílẹ̀rẹ̀ fèé ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ òfin àti ìmọ̀ òfin nílẹ̀ wa nàìjíríà bàbá afẹ́ babalọ́lá san tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ fásitì aládàáni afẹ́ babalọ́lá yunifásitì tó fi kalẹ̀ sádó èkìtì olú ìlú ìpínlẹ̀ èkìtì ààrẹ afẹ́ babalọ́lá òun náà ni ó ti ṣàlàyé lánàá ọjọ́ ìṣẹ́gun wípé orílẹ̀-èdè nàìjíríà yóò wó ni o èyí ò bá a bá lo ìwé òfin 1999 láti ṣètò òdìbò 2023 bó bá jẹ́ pé nineteen ninety nine constitution náà látún fẹ́ fi ṣètò ìdìbò twenty twenty three ah kọ́lọ̀ ń jẹ́ kí nàìjíríà ó yé ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mo yà rọra kà díẹ̀ mo kàn gbójú ń bà ní kẹ́yìn ó lè bá àgbà balance ẹ̀. ọ̀dà kó tó di pé àtúnkọjá bọ́ sí òkè lọ́hùn ẹgbẹ́ àwọn ìròyìn tó ṣeé ṣe kọ́ gbẹnu tán ní ọ̀sán wọn ni àwọn tí ń fi aṣọ péńpé roko ọba bíi mẹ́rin ló gbìdánwò láti sá kúò nínú ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ wọ́n fara gbọ́ta wọ́n sì hmm. ti bá ọ̀tá rìn hmm. báyìí àtúnrí eléyìí pé àwọn mọ̀jẹ̀sín àwọn tí ò ju ọmọ ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún lọ àwọn mẹ́ta lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ pé àwọn náà ń pète ètùtù ọ̀la ní ìpínlẹ̀ Bayelsa lọ́ba yíwọ́ ọmọ wọn lọ́wọ́ báwo ló ṣe yíwọ́ ẹ mọ̀ gbọ́ nímọ̀ bá di ní ọ̀sán ní ìpínlẹ̀ Kwara lọ́hùn-ún àwọn èèyàn méjì ìlàgbọ́ pé ó ṣeé ṣe o kí wọ́n ti gbèkúrú jẹ lẹ́wọ́ ọ̀bọ̀ra nítorí kíni torí wàhálà kan tó bẹ́lẹ̀ ni nítorí ìrèké oní fifty naira ìrèké mọ̀ dá wàhálà lẹ́ o ẹja lọ hmm. sókè lọ́hùn-ún ṣùṣù lè ṣùṣù. à ń bọ̀. òkè ògùn center peace alliance wọ́n ti ń kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí ìgbìmọ̀ lọ́balọ́ba tilẹ̀ ìbàdàn àti gbogbo ọmọ ilẹ̀ ìbàdàn lápapọ̀ nípasẹ̀ ìpapòdà kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní eléyìí ti bàbá wàjà lọ́jọ́ ìsinmi sannde ọjọ́ kejì oṣù kínní ọdún 2022 ta wà yìí àwọn èèyàn ọ̀hún òkè ògùn center peace alliance tí wọ́n ń rí sí ìdúródédé ètò ẹ̀kọ́ pẹ̀lú ìfẹsẹ̀rinlẹ̀ ìdàgbàsókè lágbègbè ọ̀hún àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n sì wà káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti nílẹ̀ òkèrè àwọn èèyàn agbègbè òkè ògùn wọ́n ṣàpèjúwe àwọn irúfẹ́ ọ̀nà ilé tí kábíyèsí ọba Saliu Àkànmú Adétúnjì tó ti gbà yanjú ọ̀rọ̀ aáwọ̀ nítùbínùbí sáwọn agbègbè òkè ògùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ pípé tọ́lọ́run ọba fi jíǹkì kábíyèsí ọ̀hún gbogbo nǹkan wọ̀nyí yóò dùn ní jọjọ o nígbà tá a rí kábíyèsí mọ́ lásìkò yìí lákòótán àwọn òkè ògùn Center Peace Alliance wọ́n ń pàrọwà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé àti gbogbo mọ̀lẹ́bí kábíyèsí pẹ̀lú àwọn èèyàn ilẹ̀ ìbàdàn lápapọ̀ àtàwọn ìgbìmọ̀ lọ́balọ́ba kí wọ́n gùnlé iṣẹ́ rere eléyìí tí kábíyèsí ọba saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní eléyìí tó fi sílẹ̀ kọ́lọ́hún ọba kó fọ̀rùn kẹ́ bàbá pọfẹsọ yk yusuf alága àti ismaila adéwọ̀yìn akọ̀wé àwọn ni wọ́n bu wọ́lu àtẹ̀jáde yìí má sílẹ̀kùn ọ. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ ibà, ara ti yá gágá o. Mustapho, ó ṣe gan. Mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ayọ̀ fọ́fà fi ṣe. gbogbo aládùá. wọ́n yẹ ní amsterdam grand. jalato bus stop wọ̀ fún olódò. fire crusade. ọlọ́run nípasẹ̀ wòlíì rẹ̀. prophet and evangelist ezekiel. akínbí máa kì í bọ̀. láti fi náà rún gbogbo kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀ ogun. kọ́ra pálá pẹ̀lú rẹ̀ wọ twenty twenty two. fire crusade. látọjọ́ monday third january. ní thursday ìsọjí ìrọ̀lẹ́ ní láago márùn-ún five pm. wàá gba iná agbára láti rìnrìn àjò twenty twenty two. òru friday power nurse. látàgọ mẹ́wàá lẹ́ o. wá kó àkókò erébó tí nẹ́sẹ̀ wọ twenty twenty two. nípasẹ̀ fàmì òròyìn ọlọ́lórí ọ̀pọ̀rọ̀ sí olóró àlàyé. àtàwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist kẹ́. akébíyì máa ṣiṣẹ́ rẹ̀ ṣẹ́ o. látọjọ́ monday third bí friday seventh january ní ascendant ground. jàlá tó bọ́ stop?". wà fún olódò òkè ìwòrò ìbàdàn. christ power evangelical crusade international. lẹ́mí mímọ́ pàṣẹ eléyìí fún àkọ́kọ́ eré àkọ́kọ́ ní twenty twenty two wá gbà nínú àdúrà. ẹgbẹ́ abúlé sowó quarry owners association jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága comrade asimiyo adekola àti akọ̀wé aliaji adeleke leade aderemi pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ abúlé sowó yíká ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ àti àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tilẹ̀ ìbàdàn látàrí kábíyèsí ọba saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní tó wàjà lọ́jọ́ ìsinmi sunday ọjọ́ kejì oṣù kínní ọdún 2022 ta wà yìí kọ́lọ́hún ọba kó dúró ti gbogbo mọ̀lẹ́bí bákan náà ẹgbẹ́ abúlé sowóyíká ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé kó ara fẹ́ra kú bàbá rere tó lọ wọ́n wá ń ṣe ládùúrà wípé iwájú tí bàbá dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò ní dàrú ilẹ̀ ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ kò ní bàjẹ́ o olùkéde ẹgbẹ́ abúlé sowó quarry owners association jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága comrade asimiyo adekola àti akọ̀wé aliaji adeleke ileadi adiremi. service team service team na di driver eh car owners dem wey dey worry seki say you want to repair abi maintain your car without wahala The king don come o oh, service king auto servicing company wey be say dem get magic hand to turn your car to brand new with their ogbonge machine plus include personnel wey sabi well well service king na your one stop shop for all your car needs body work engine work plus include spray painting and baking with general maintenance na diagnosis dem go first do before dem go begin repair am auto spare call na direct from obodo oyibo dem dey import am even sef na inside out dem dey clean car after the repair Uh-huh. service king it and dat gidigba for plot thirty-six college crescent abel koyejo layout okeado ibadan dem telewire ah? zero nine one three five three eight zero zero zero zero website www.serviceking.ng. Hey, hey ti balẹ̀ láì fọ̀tàpè ṣóun ni àbóhun kọ́ báwo ló ṣe jẹ́ gan-an ìjẹ́rú èèyàn tá a rò kó jẹ́ ni kí ni ìrírí ẹ̀ nínú ayé bó ṣe forí lugi forí lọ̀pẹ̀ tójú tún ríbi tí ò fọ́ gbogbo àwọn ọ̀dáhùn sí ìbéèrè yìí wà nínú àkọsílẹ̀ ìtàn akíkanjú ọmọ èèyàn kan bí ẹgbẹgbẹ̀rún alhaji lamidi mukaila aka auxiliary ìfilọ́lẹ̀ ìwé ìtàn ìgbésí ayé mukaila lamidi auxiliary tá a pè ní mukaila lamidi auxiliary life and career láì yọkúrò níbẹ̀ ló wà nínú ìwé tí ìfilọ́lẹ̀ rẹ̀ yóò wáyé wáyé lọ́jọ́ kẹfà oṣù kínní ọdún yìí ní gbọ̀ngàn international conference center university of ibadan ní dédé aago mọ́kànlá òwúrọ̀ ìfilọ́lẹ̀ yìí yóò wáyé lábẹ́ alága ọ̀túnba ṣẹ̀yẹ famujúrọ̀ àlejò pàtàkì ọjọ́ náà ni his excellency engineer olúwaṣeyí abiodun makinde gómìnà pínlẹ̀ ọ̀yọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tún ṣe àtúnyẹ̀wò sí ìwé náà kó tó jáde ló fi fa kíkì ìwé tẹ̀ gbọ́dọ̀ má kà ní láti mọ ojúlówó ìtàn nípa ọkùnrin náà lamidi mukaila aka auxiliary media report project pẹ̀lú àjọṣepọ̀ free Merry Productions ló ń pe gbogbo ènìyàn ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nulá àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. gbogbo ìṣe àparùn tó fọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kúrò lágọ̀ọ́ ara àjẹbí herbal powder ló ní. ó inú rírun padà ní àpọ̀jù ọ̀rá padà ní ìnira àjẹbí herbal powder ló ní. ó gbá gbá gbá dànù dànù. bá gbogbo ara dànù. pẹ̀lú ògbóǹkẹ́gì gbogbo ìṣègùn àparùn. àjẹbí herbal powder. ìrọ̀rùn ló bá dé lóṣooṣù fún mi látìgbà tí mo ti ń àjẹbí herbal powder. ó ṣe ségesège àbí ó ń lami kò sí mọ́. kódà inú rírun dàwátì. àjẹbí herbal powder tó ń dènà oyún ìju ó dára fọkùnrin àtobìnrin. àjẹbí herbal tadu medical health care center tó Ososami junction Òkè Àdó Ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six àjẹbí herbal powder ìbàrá o. ajá balẹ̀ yes ẹ ṣe ikọ̀ eré àsáré ilé. eré wo lẹ ṣe ń sá lọ tó sì kù sí ìlú mọ́kànlá. rárá àbísẹ́dì ló nílò àwọn kankan tó ń fẹ́ rọrí atẹ́gùn eh, pé ká dìde áàfù hmm. márùn ló béèrè jà fún mẹ́wàá. Ah. <laughs> ok mm-hmm. ètò ìṣúná twenty twenty two hmm. ìjọba àpapọ̀ ti ya owó kan owó kan jàn wọ́n ti yà á kalẹ̀ fún operation láfíà dóòlè ẹ̀ka iléeṣẹ́ ológun tí ọmọ mójútó iṣẹ́ ààbò lọ́nà àrà abatẹ one fifty five billion naira bílíọ̀nù márùndín ní ọgọ́jọ náírà owó ilẹ̀ wa nàìjíríà fún iléeṣẹ́ ológun láti mójútó igun ọbẹ̀ wọn wàá yàtọ̀ sílẹ̀ yìí wọ́n láwọn owó kan àtàwọn owó kan náà wà tó jẹ́ àjẹmọ́nú ọdọọdún tí wọ́n yà kalẹ̀ fáwọn tó ti wà nípò ààrẹ rí nígbà kan lórílẹ̀‐èdè nàìjíríà owó yìí bílíọ̀nù méjì ó lé dáadáa two point three billion naira ni wọ́n yà kalẹ̀ àwọn ààrẹ ńgbà kan tí ọmọ jẹmùkún tó wí láti rí Gowon OBJ èyí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Ibrahim Badamasi Babangida IBB àti Getch Goodluck Ebele Azikwe Jonathan òun náà mọ̀ wọn jẹ́ ńbẹ̀ ṣẹ́wárí yàtọ̀ sí eléyìí o four point two billion naira kan wọ́n ní wọ́n ti yà á o pé yà á mọ̀ ẹ̀ kalẹ̀ fún mímójútó àkànṣe iṣẹ́ àjà òkúta. Mm ọlọ́run mọ́ pàkúta sọ̀rọ̀ àjà òkúta báyìí o ojú ìwé ìkẹrin Vanguard fún tòórọ̀ òní. ọ̀dà láti ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún ẹni tí í ṣe gómìnà wọn níbẹ̀ Rotimi Akeredolu ó tún ti sọ gẹ́gẹ́ bí àmì ìdánilójú lánàá òde ni wípé àwọn ọmọ tẹ̀síwájú láti jáwé sóbì lórí ìtọ́jú àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún tó ń ti bí àìsàn COVID-19 bí ó ṣe ń fẹjú kẹ̀kẹ́ bí iná ẹ̀rùn báyìí Akérèdọ́lù ló sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ondo pé kòńkàkù ọ̀sà gbàjúmọ́sẹ́ kẹ́ẹ̀fi tọkàn tara wọn fi ṣe iṣẹ́ wọn tẹ̀ pamọ́ iṣẹ́ wọn kí wọ́n má wo ìwòkuwò kankan pé tó lè fa ìdíwọ́ fún wọn láti jára mọ́ iṣẹ́ wọn gómìnà ní sọ̀rọ̀ níbi àdúrà ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe bí ọdún tuntun bá ti ń bẹ̀rẹ̀ ní iwájú ọ́fíìsì gómìnà níbẹ̀ ní alágbàká Àkúrẹ́ ní àná òde yìí. tọ́ ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Muhammadu Buhari ni a ti yan ẹni tí wọ́n ń pè ní Adédoyin Salami dókítà Doyin Salami gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì àgbà lórí ètò ọrọ̀ ajé chief economic adviser fún orílẹ̀-èdè Nàìjíríà ẹni yìí ni wọ́n kéde ọ̀rọ̀ ẹ̀ láti paṣẹ ẹni tí ń dá ààrẹ nímọ̀ràn lórí ètò ìròyìn Fẹ́mi Adésínà nú àtẹ̀jáde tí wọ́n buọ́lù ló kọ ilé ààrẹ wọ́n ní kó tó di pé wọ́n yan Salami Salami ni alága fún ìgbìmọ̀ adájọba Nàìjíríà mọ̀ràn lórí ọrọ̀ ajé ó chairman fún Presidential Economic Advisory Council tẹ́lẹ̀ kí wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ yàn ni chief adviser tán yanyan lásìkò yìí ìròyìn yẹn ń pé ẹ kú oríire o ọ̀rẹ́ rìn músẹ́ lójú wọ́sọ́ lọ́hùn ojú hmm. ìwé kọkànléní ogún page twenty one punch. ọ̀dà yóò tó bí èèyàn mẹ́rin tí a gbọ́ pé wọ́n lọ sí ọ̀run àpàpàǹdodo nínú ìjàmbá ọkọ̀ kan lọ́jọ́ ìsinmi èyí tí ó kọjá yìí láàárọ̀ ọjọ́ ìsinmi nígbà tí ẹnìkan tí wọ́n fura sí pé onífàyàwọ́ pọ́nbélé ìní onítàn tí wọ́n ń gbìdẹ̀wò láti sá mọ́ àwọn aṣọ́bodè lọ́wọ́ ní ojú ọ̀nà ìlélà ní Sokoto lọ́hùn-ún tọ́lọ́rìí forí sọ ọkọ̀ tí ń bọ̀ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ rẹ̀ ah! hmm. ọ̀nà ọba ọba ní korea bìlì wọn náà sọ pé tó àwọn èèyàn tó kú wọn bẹ̀ ń èyí yóò tó bíi mẹ́rin custom ni rárá ẹ̀yọ ẹnìkan ṣoṣo náà ni ọgbẹ́ mímí níbẹ̀. tọ́ lẹ́yìn tí kábíyèsí olúbàdàn ti re ilé ògbó tí ojú gbogbo sì ń dúró de ta ni ó bọ́ sórí àpèrè àṣẹ bí olúbàdàn tilẹ̀ ìbàdàn ìròyìn kan rọra jáde olúgọ hmm. sójú ìwé ìkẹtàléní ogún ìwé ìròyìn ti punch fún tòró òní níbi tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti jẹ́jẹ́ pé wàláì kò ní sílà lórí àbí fíàgàn fíàgàn kankan lórí àti bọ́ sórí àpèrè àṣẹ olùbàdàn tilẹ̀ ìbàdàn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé ti jẹ́jẹ́ fún gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá pé kí wọ́n lọ rèé fọkàn balẹ̀ o àti yan olùbàdàn tuntun sórí àlééfà òun ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ òun náà ni ọ̀bàdé tí ò ní mú lọ́bọ̀lọ́bọ̀ kankan wá bíi ti ewolẹ̀ ọmọ níbi ètò àdúrà pàtàkì kan eléyìí tí ọ̀yọ́ ẹ̀sìn àbí ẹ̀yálẹ̀ tí wọ́n ṣe láti fi gbé láti fi bọlá fún kábíyèsí ọba saliu adétúnjì àkànmú ti àdúrà àjọ kẹta tí wọ́n ṣe ní wọ́n ti sọ̀rọ̀ yìí gómìnà gangan kọ́ ló wá yọjú síbẹ̀ o gómìnà rán ẹni tí í ṣe igbákejì agbọ́pàá lọ́fíìsì gómìnà chief uh, deputy uh, chief of staff mọ̀gbọ́njú bọ́lá abdulmajid lọ́lọ́rì èé ṣojú gbẹnusọ fún gómìnà ń bi àdúrà ọjọ́ kẹta ní pópó yemọja ti ṣe ààfin olùbàdàn tí wọ́n gbéṣẹ̀ ńgbà tí ọmọ sọ̀rọ̀ lórúkọ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mọ̀gbọ́njú bọ́lá ní ọdún mẹ́fà tí kábíyèsí olùbàdàn tí wọ́n fi tukọ̀ ilẹ̀ ìbàdàn àlàáfíà jọba eku ké bí eku ẹyẹ ké ẹyẹ tẹrú tọmọ náà ni wọ́n sì eh, mọrírì àlàáfíà àti ìdẹ̀rùn lásìkò Olúbàdàn Àkànmú tí wọ́n ti relé ogbó ó ní nípa bẹ́ẹ̀ ojúgbó tí à ń dúró de ta gan ni yóò wá bọ̀ sí orí oyè báyìí o ó ní ìlànà àti wáá yàn án àbí ìlànà àti bọ́ sórí ẹ̀ kò ní mú lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ níwọ̀n àgbà tí ètò gbogbo ti wà nílẹ̀ àmọ́ o ṣe é rántí ṣe é gbàgbé ṣẹ́yìn ọ̀gbàgbé ṣe é rántí pé agbẹjọ́rò àgbà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ former attorney general títún ṣe commissioner ètò ìdájọ́ bàbá michael ìlànà ni wọ́n ti kọ àtẹ̀jáde kan síta bí ìwé ẹ̀sùn ní ọjọ́ ajé monday tí wọ́n fi ń sọ fún gómìnà mákindé pé odídẹrẹ́ lẹ́yẹ òkun o àlùkò lẹ́yẹ ọ̀sà bí gómìnà bá jòǹgbé kí wọ́n má jòǹgbé wípé ìlànà ń bẹ́ńlẹ̀ o tí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti fẹ́ níbò ó wà ńlẹ̀ o kí wọ́n a rò pé eléyìí ó ti lọ bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ a ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí lórí ta lolúbàdàn kan àtàwọn ìgbésẹ̀ tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé kó tó di pé yọ bọ́ sípò òun ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ mo yà ká fẹ́rẹ́fẹ́. bó o ṣe kọ́ náà ni wọ́n kọ́ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní ẹjá wo ti eré ìdárayá ní mọ̀nbé kó tó di pa á dìde ẹni tó jẹ́ goli Nàìjíríà Maduka Okoye ó ti sọ wípé mẹ́wàá Mohammed Salah kò lè dá Super Eagles dúró nígbà táwọn bá figagbága ní January eleven ní Cameroon lọ́hùn-ún wọn ni a mọ̀ pé Nàìjíríà ni ó kojú orílẹ̀-èdè Egypt ní ọba di ọjọ́ yẹn wọ́n ní ṣùgbọ́n ìbẹ̀rùbojo ti sálà tọ́pọ̀lọpọ̀ tí wọ́n sọ pé ah, ah, sálà ó ní kò sí tú kankan tí sálà ó pa pé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni sálà tó sì jẹ́ pé góòlù bíi mẹ́rìndínlógún lọ́gbà wọlé nínú bí ìgbà ogún tọ́gbà bọ́ọ̀lù fún Liverpool wọ́n nítorí náà wọ́n ní yóò gbà tí àwọn náà amọ́ra wà ní tí Maduka Okoye tọ́sọ̀nù ó lè mí wà fún Watford ó wà fún kínní ó ní ọ̀sẹ́ nìkan kan ó tí ó tẹríba fẹ́ nìkan níbẹ̀ ọ̀hún àjọ eégún ọ̀jọ̀ kéegun ni. Abọ́ládé àwa àti íjíbítì àbí eh. àwọn íjíbítì ara íjíbítì tá a ti rí àníri wọn mọ́ the Egyptians we have seen before we will see them no more. <laughs> àmọ́ lórí ti sálà lákòótán ẹ̀yin ara hmm. ẹ̀yin rántí pé àsálà kọ́ ni sálà ń jẹ tó fi ń sá sálà sálà lórí ọ̀dàn. bẹ́ẹ̀ni o. ẹ bá ṣe ìlànà wo ni Super Eagles ní tá a fi sá àsálà kó wájú sálà irú sálà wo làwa sì ni. Mm. àgbìdánwò rẹ̀ àdúà adu'a adu'a ẹ sọ pé Ama ìgbọ́ ita bá sọ fún ọ ni. <laughs> àwa dìde báyìí. kò sí sàṣàlà kankan níbi kíní o egun ni. yes. eegun jẹ́gẹ́dẹ́ dìde. <laughs> ajá balẹ̀ ajá bẹ́nẹ́bà gorí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kọ́ndún bankẹ́jẹ́ tẹ́ lè ṣe kẹ́ ẹ̀ má gbẹ̀nẹ́ gorí ọ̀tà ẹ̀ má fa ìlàkàsí jàmú kó sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹsìrí pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fini lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ̀ má kànáà lùgbó ẹ̀ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníri jàǹbọ̀ ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ká sì dẹ́kun sùúrù ìṣáná sàròótọ́ àwọn ọmọ kéékèèké àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh five point nine fm ìbàdàn. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ́ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. ààrin gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin gan ni mò ń lọ wọlé no problem. ẹ uh, eh, eh, you see eh, actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ wo road lánàá same story ó jẹ́ lọ́ọ́ wáṣẹ́ṣe orìpò apárìpò ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn máa láìní tìjú ó jẹ́ lọ́ọ́ yí kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣe sà sorry sà. Oyinmọ́ máa dùn nílùú Ìbàdàn. think.